láti tún máa kà fún wa ní àti inú tíra al-Umdatu fil Ahkam eléyìí tí aran kan a sì ń gbẹ̀ǹgbẹ́ wípé ọlọ́run ọba àlekíọ́lá yóò lò ní sábàbí fún wa láti lékún ọ̀kan tàbí èjì nínú àlámọ̀rí ẹ̀sìn wa àbẹ̀rẹ̀ àwọn ọba subhanahu wa ta'ala gbá ní ìjọsìn lọ́wọ́ wa o àti àwa tí a wí àti àwa tí a gbọ́ kọ́lọ̀n kó fi sínú mizanu hasanat ẹni kọ̀ọ̀kan wa a wà ní abẹ́ àlàyé tó ń sọ̀rọ̀ nípa irun jama'a a ti sàlàyé fún wa àwọn ọlá tó wà fún irun jama'a àti ìyàtọ̀ tó wà láàrin ìrun jama'a àti ìrun àdákí àwọn nǹkan wọ̀nyí àti ṣe lálàyé fún wa lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala amọ̀ka fún nínú hadith afọ́ abu huraira radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wa sallam أثقل صلاتي على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا ولقد هممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي بالناس ثم أنطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة فأحرق فأحرق عليهم بيوتهم بالنار أتدع فوى أبي هريرة قال قبع النسيون قال رسول الله صلى الله عليه وسلم أنا بيتيك أتل عن بيفن صريقي أثقل صلاتي على المنافقين irun tó nira jù fáwọn mọ̀náfíkì àwọn náà ni àwọn sọ̀bẹ́sẹ̀lú irun tó máa ń le fún wọn jù tó máa ń nira fún wọn láti kí sọláàtùl ìṣà òun náà ni irun ìṣà sọláàtùl fàjẹ́ àti irun subhi walau ya'lamuna ma fihima tó bá jẹ́ wípé wọ́n mọ tí ń bẹ nínú ìrun méjèèjì nínú ládà àti ẹ̀san bàtàbàtà la'atawhuma wala habwa wọn ìbá sáré wọn bá sálápá ń tètè látètè wá kí ìrun náà walau habwa kódà kó ṣe wípé wọn ò máa rákòrò walaqad hamamtu an amura bis salati fatuqam mo ń láníyàn wípé àbí kí n ní kán gbèrún dúró kán gbèrún dúró ànábì sọ́là sọ́là ní òun gbèrò wípé mo fẹ́ nípinnu wípé àbí kí n ní kán gbèrún dúró ni sùnmọ́ àmú rọrọ̀ jùlá kí wá pa ẹnìkan láṣẹ fàyísọ́lì ibi náà ẹni tí mo wá pa láṣẹ yìí òun ni kó kírun fáwọn èèyàn súnmọ́ àǹtọ́lìkù máa hì bí ríjáàlì máàrùn ṣúzàmù min hatob lẹ́yìn wá gbà náà ìwà kó àwọn jẹ̀mọ́ tẹ̀lé mi lẹ́yìn gbogbo wọn pátápátá ni wọ́n sì kó àwọn igi ìsẹ́pẹ́ wọn kó lọ́wọ́ ibo là ń lọ ìlà akọ́mi ńlá ẹ̀ṣẹ̀ àdúnà sọ́là à ń lọ sílé àwọn èèyàn tí wọ́n yí wá kírun fọwọ́ hárùkọ́ àléhìn bùyóta òbí náà màá sì dáná sun ilé mọ́ wọn lórí màá dáná sun ilé mọ́ wọn lórí. àfọwọ́ àbúrò rẹ̀ rà tí wọ́n gba hadith yìí wá àti kà á síwájú. Ah, nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìgbésí ayé wọn. mawdu'ul hadith àkórí tí a lè fún hadith yìí bayanu hukmi salatul jama'a àlàyé nípa ìdájọ́ ìrun jama'a gharibul hadith àwọn gbólóhùn tí ó súnmọ́ kó fẹ́ fara pamọ́ tàbí kí ó mọ̀fẹ́ clear dáadáa nínú hadith yìí asqalu salatin ay ashaddu ashadduha faqlan òun náà ni èyí tó fi ń wúwo jù fún àwọn mọ̀nàfìkì láti rí mú wa láti rí kí alal munafikin alladina yubihiruna annahum muslimun wa hum kufar wọ́n ní àwọn mọ̀nàfìkì wọ́n ń ṣàfihàn wípé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n nínú kọ̀rọ̀ kan wọn wọn kìí ṣe mùsùlùmí o kékeré ni wọ́n o walau ya'lamuna ilma imani wa yaqin tí wọ́n bá lọ mọ̀ ní ìmọ̀ ti ìmọ́ni àti àmọ̀dájú ma fi hìmá mìnà sàwádì ń bẹ nínú méjèèjì nínú ẹ̀san pẹ̀lú pé kéèyàn ya ní jamaa habuwan an ala ya wa rukubatayhi alhabuhu almashiyu birrukab wal aidi ìtí ń jẹ́ habuhu òun náà ni kéèyàn máa òun náà ni almashiyu aláyàdé yìí lórí ọwọ́ rẹ̀ méjèèjì wà rúkúbátáì àti orúnkún rẹ̀ méjèèjì hamamtu arọ́rtu wa azamtu mo pinnu mo sì gbèrò bí sọlá sọlátul faridọ irun ọ̀ranyàn fatukọ́m yunadi lahabil iqama wọ́n ó ṣe irun yẹn ànábì sálàsálà wa sọ yìí pé kẹ́nìkan ó máa kírun yẹn lọ kí àwọn jàmáà kan tẹ̀lé òun lọ sí ilé àwọn mọ̀nàfìkì tí wọ́n wá kírun ní jàmáà ìyẹn ìrun sófì tàbí ìrun alẹ́ṣà. àǹtọ́lìkù azìhàbù ṣùzám jamu hasma wọ́n wà mọ̀ jùmíà wà wọ́n ní ṣùzám òun náà ni jámù hasma òun náà ni mọ̀júmíà èyí tí wọ́n kójọ nínú ibi ìsẹ́pẹ́ wọ̀ṣúdà bí hábílì tí wọ́n wá gbá lókùn tí wọ́n dè lókùn ìlà akọ́wòmí láyé ilé àríjàn lọ sọ́dọ̀ àwọn èèyàn kan àwọn ọkùnrin kan láyé ṣàdún láyé àdúrún àwọn tí wọ́n wá jẹ́rìí irun òun náà ni àwọn tí wọ́n wá kírun ayé àsọ́lá alif àti láàmú bẹ̀rẹ̀ lè àǹdí ìyá ayé àsọ̀látú alẹ́tí yunada biha òun náà ni ìrun tí wọ́n ń pè lásìkò yẹn táwọn yẹn òdẹ̀wà kí yẹn fàwọ̀hárìkò bí tashdid wàlìmọ̀rọ́dù bí àtẹ̀kfíìr wọ́wọ́ àmìnà ìmọ̀bálàgá fi tahrik wọ́n ni fàwọ̀hárìkò bí tashdid gbólóhùn fàwọ̀hárìkò tó wà ní hadith yẹn bí tashdid pẹ̀lú wípé ó wà mudha'af ìtumọ̀ rẹ̀ ní pé bíi texas pé màá dáná sun ilé mọ́ wọn lórí ọwọ́ mìíràn bá alájà ní ti tahrik òun náà ni ìdógóńgó nínú pé yóò jó kanlẹ̀ ni aṣẹ́rìhú alìjímàlì àlàyé ní àkótán àfọ̀làwàtù kúlù ha tẹ̀kílà alàlìmùnáfíkín gbogbo àwọn ìrun wákàtí márùn-ún táǹkí kò sí kankan tó rọgbọ fáàmùnáfíkínú gbogbo ẹ̀ zuri ni o asiri ni o magrib ni o ìṣá ni o subhi ni o kò sí kankan ní àwọn ìrun yìí tó rọgbọ fáwọn mọ̀náfíkì kò sí kankan tí tó rọ̀ wọ́n lọ́rùn láti kí lè annahum la yu'minuna billahi aslam torí pé àwọn mọ̀náfíkì wọn wulẹ̀ nígbàgbọ́ kankan ní ọlọ́run ọba nípìlẹ̀ wala yudirikuna haqiqata salawati wa fawaidiha wa fadailiha wàlá ìdìrìkú náà hakí kọta sọláwà pàápàá irun gan kò yé wọn sí ọ̀fọwá ìdìhà àti àwọn àǹfààní tí ń bẹ nínú irun pọ̀fọ́dọ́ ìlìhà àti àwọn ọlá tí ń bẹ nínú irun dáǹkì fàhùm yusọ lúnà ríyà á wọ́n máa ń kírun pẹ̀lú ríyà pẹ̀lú àlẹ́ awò òní wọ́n fi máa ń kírun wàkùsáàlà bákan náà òròjú òun ni wọ́n máa fi kírun láyẹrùjúnà tàwábá wà láyàbúnà ìkọ́ọ̀bà wọ́n rán kan páwọn lẹ́sàn kankan táwọn gbà wọ́n sì kù lá ìyà èyíkéyìí ìyàtọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó pa lẹ́sẹ̀ fún gbà àwọn tó bá yapa àṣẹ àtàwọn tí wọ́n jọ́sìn fún wa fi hadith inú hadith yìí yuhadithu abu hurairata radiyallahu anhu ani nabi sallallahu alaihi wa alihi wa sallam wọ́n hadithi pé àfáwà Abu Huraira wọ́n fún aníró látọ̀dọ̀ annabi sallallahu alaihi wa alihi wa sallam bi annahu akhbara bi anna asqala salawati alaihi salata al-isha wal fajr tí anábi sọ́lá sọ́lá jẹ́ kó yá wípé èyí tó fi ń nira jù fáwọn mọ̀náfíkì láti mú wá ni ìrun méjèèjì tá a sọ yẹn sọ́látà àlẹ̀ ìṣá wàlífàjìrì òun náà ni ìrun ìṣá àti ìrun alfajiri ìyánnahùmá wákùtù rọ́ha wá náà torí pé tá a bá wo àsìkò ìrun méjèèjì tá a bá wo ìrun àsìkò tá à ń kírun ìṣà àti àsìkò tí à ń kírun àsùbhí a rí wípé àsìkò tí ara mọ́ fẹ́ lẹ̀ mọ́ orí ẹni ni àsìkò tí ara mọ́ fẹ́ lẹ̀ mọ́ orí bẹ́ẹ̀dì òun ni àsìkò sọ̀látùlù ìṣá àti àsìkò sọláàtù sọfì àsìkò tá a máa ń kírun àsọfì wàlìmọ̀rọ̀ àtù fi hìmọ̀ mọ́kúdà gọ́ọ̀lìbà so lọ́pọ̀lọpọ̀ gbà pé a fẹ́ kírun ìṣá àti ìrun súbì gan ní ti àárí mi gan kì í sábà wọ́ọ̀k torí pé ilẹ̀ ó ti sún gbàtà bá fẹ́ kí wọn ilẹ̀ ò ní tí ìmọ̀ dáadáa fẹ́ kí súbì ilẹ̀ ó ti sún gbàtà bá fẹ́ kí ṣáà so ọ̀rọ̀ wípé sẹ́wọ̀n pé àmọ̀ náà sílẹ̀ ilé wọn ní ṣe nǹkan àti tó jẹ́ pé torí ṣáárí iná fẹ́ fi ṣe nǹkan yẹn kì í torí tọ́lọ́ ọba so àsìkò yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ gan kì í sàsìkò tó fún ṣáárí mi gan lórí ọ̀fẹ́ ooo oh, kò clear so àsìkò irun méjèèjì yẹn gan kì í ṣe àsìkò tó wà sáníhà fún ṣáárí mi láti jẹyọ nọ́sàlọ́ sàlámù fáyìtùlá yàrá ọ̀hún náà sòfin zolam orí àwọn dẹ̀ fẹ́ kó jẹ́ pé èyí táwọn bá fẹ́ ṣe inú sẹ́ẹ̀sì kó jẹ́ pé èyí táwọn yóò ṣe kí ni o tí wọ́n ó rí wọn so yóò lè mọ já sí pé wọ́n ti gba ládàá wọn náà nìyẹn. famin ajili alimani wàdó àfòdàfẹ́ àwọn àdàmì yìí kánata askọ̀làsọ̀làwà àti àlejò wọ́n ní nítorí wípé àwọn nǹkan wọ̀nyí kò fi ó bára rọ̀ wọ́n lọ́rùn torí páwọn ò ní ṣe nǹkan àbíkó ṣe á mi so ààyè ṣe á rí mi tí ò yọ yẹn ó fà á tó fi jẹ́ pé irun ìṣá àti irun súbìlì ó jẹ́ irun tí ó nira fún àwọn mọ̀nàfìkì láti kí. لكن النبي صلى الله عليه وسلم بيّن عنا في آتين صلاتين من الأجر والثواب ma yaqtadi alla yufarritu fi ima wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ṣàlàyé wípé irun méjèèjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyẹn irun a sọlátul isha àti sọlátul fajri wọ́n ṣàlàyé wípé irun méjèèjì yìí nínú àwọn nǹkan tí ó wà níbẹ̀ òun náà ni àwọn ẹ̀san ńláńlá tó ṣe wípé kò tọ́ fún wa ká mọ́ sojú kòkòrò rẹ̀ èyí tó wà òkè fún gbogbo mùsùlùmí náà ni pé kó sojú kòkòrò láti wá kírun ìṣá àti ìrun àṣòfì walau kanu ya'lamuna dhalika ilma yaqini wa iman tó báyẹ pé wọ́n mọ̀ lódodo ìmọ̀ ti àrídájú àti ìmọ̀ ti ìgbàgbọ́ la atahuma walau zahfa ala al-aidi wọ́n bá wá kírun náà kódà kó sọ wípé zafan wọ́n ò mọ̀ wọ́ wọ́n ò mọ̀ wọ́ kí ẹ̀ máa wọ́ òní zahaf kí ẹ̀ máa wọ́ kó máa wọ́ rìn ó ti yé alàlẹ́ àìdí wọ́n rúkà kódà kó jẹ́ wípé ọwọ́ àti orúnkún wọ́n mọ̀ fi wọ́ lọ gbà àbá ibo lẹ̀ ń wọ́ lọ gbà mo fẹ́ lọ kírun ìṣáà ni ibo lẹ̀ ń wọ́ lọ mo fẹ́ lọ kírun sófin ni. ثم أكد صلى الله عليه وسلم أنه عم بأمر يضطر به من لم يأتي الصلاة رغبة في ثواب الله wọ́n ní ànábì sọ́lá sọ́lá tó wá kàn ń pa wípé òun nípinnu láti lọ dá sèríà fún gbogbo àwọn èèyàn tí wọ́n wá kírun ìṣà àti ìrun sọ́bì tí àìwá kírun súbì àti ìṣà yìí yóò jẹ́ kí wọ́n pàdánù ládá tó pọ̀ bákan náà ànábì sọ́lá sọ́lá ò sì fẹ́ kí wọ́n pàdánù ládá yìí kò sì fẹ́ kí ìyá ọlọ́run ọba àlékè ọlá kí ó lè wọ́n bá ànábì wa ó dáná kàkà tí ìyá ọlọ́run bó fi jẹyìn kákúfẹ̀ kan fi ìyá ayé ká fi jẹyìn. fàhámà sọ́láláhu aleyhi wasallam àyà àmúrọ̀bí sọ́lá ànábì wa gbèrò wípé àbí kí n sọ wípé kí wọ́n gbèrò dúró ni wọ̀yá múrù rọ́jù là yìí sọ́lí bí náà tánà bí ó sì wàá pa ẹnìkan láti pé ìwọ kírun fáwọn èèyàn jẹ́ kémi ó lídì àwọn ikọ̀ tó kù yìí jẹ́ ká lídì jẹ́ kí wọn lọ sọ́dọ̀ àwọn tí wọ́n wá kírun yìí súnmọ́ yẹ́zẹ́ abúlé jáàlì máhùn sọ́zàmùmìn hatọ́bín ìlà kọ̀ọ́mìn tàkàlàfù àníhà fàlàmì ẹ̀ṣadúwà anábì sallallahu àwọn ikọ̀ tó ṣẹ́kù ó tẹ̀lé ànábì lọ sọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n wá kírun ànábì sọ́lá sọ́lá yóò sì dáṣe rí àfún wọn pẹ̀lú kíni fàyọ̀hárìkọ̀ àléhìn bóyá òtàkùn bí náà ànábì sọ́lá aláàlú sọ́lá yóò sì dáná sunlé wọn pẹ̀lú náà wàlákínnahu lámíyẹ fàlùdáàlìkà ní máa fi àmínà nìsa ìwà zurriya ṣùgbọ́n ànábì ò padà ṣe bẹ́ẹ̀ nítorí pé inú ilé yìí àwọn ọmọ kéékèèké wà ń bẹ̀ àwọn obìnrin wà ń bẹ̀ tó máa jẹ́ pé àwọn mọ̀nà fìkì tí wọ́n wá kírun ní tìrẹ àwọn kan kó sì gbèrò ní tiwọn ni ó kàn fi tiwọn kó bá àwọn tí ò ṣe kí ni o àwọn tí ó ṣẹ̀ nasala salamu bó lè yẹ pé aláìṣẹ̀ náà mọ́ di àǹgbà míì náà nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń ṣe kí ni o tó bá ń jìyà ọlọ́run bá sì ní wàtákù fitna láti sì ìbánà lẹ́bí náà bọ́lá mọ̀ mí kò nǹkan sọ ẹbẹ̀rù fìtínà kan ó ṣe pé fìtínà yìí tí ìyá rẹ̀ bá dé kò ní mọ lórí àwọn tó dálẹ̀ nìkan àwọn ẹlòmíì náà tí wọ́n mọ́wọ́ mọ́ ẹsẹ̀ yóò ṣe kí ni o yóò àmọ́mọ́ yóò kó gbọ́n papọ̀ ìlànà fáwọn sọ wípé ká mọ̀mọ́ sí tẹ̀síìrù sàwádìí ìsọ̀t tẹ̀síìrù sàwádìí ìsọ̀t ibi táwọn àwọn ẹlẹ́sẹ̀ ibi tí wọ́n bá máa kójọ sí tí wọ́n bá máa pọ̀ sí ká lọ jókòó síbẹ̀ àyè tán ti ń sẹ́ lọ́run àyè máa súyà kò tọ́ ká lọ jókòó síbẹ̀ torí pé típarun bá dé ó máa ráàkẹ́ everybody papọ̀ ni ìparun máa ti fi ni o yóò ra kẹrin bòrè papọ̀ ní àdìsí àwọn aṣáájú àwọn sọ̀rọ̀ muslim tánàbí sọ́lá sọ́lá sọ pé yẹ́bùsù aljẹ́ṣu alkaaba فإذا كانوا ببيداء من الأرض يخطف بأولهم وآخرهم قالت عائشة رضي الله عنها يا رسول الله كيف يخطف بأولهم وآخرهم وما ليس فيه وفي مسواق وما ليس فيه قال رسول الله صلى الله عليه وآله وسلم yukhtafu bi awwalihim wa akhirihim thumma yub'athuna ala niyyatihim anáyí sọ́lá sọ́lá sọ fún yàwó àìsà pé yẹ́kṣù jayshul kaaba àwọn ikọ̀ ẹgbẹ́gun ó gbógun ti kaaba ó láni ẹ̀pá àfẹ́ lọ wó kaaba àwọn tó sùn yẹn jí wọn ìtẹ́kìlù náà imú àná imí àwọn ikọ̀ ẹgbẹ́gun ó gbógun tí ó láni ẹ̀pá àfẹ́ lọ gbógun ti kaaba thumma yukhsafu bi awwali wa akhirihim ànábì sallallahu alaihi wa sallam sọ wípé ọlọ́run ó pa ilẹ̀ láṣẹ pé kílẹ̀ orí mọ́ wọn lẹ́sẹ̀ minal bidaya ila nihaya níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n pèdé ilẹ̀ ó rí mọ́ wọn lẹ́sẹ̀ ilẹ̀ ó gbé wọn mì àtò tí ó ṣẹlẹ̀ ilẹ̀ ó tẹ̀ wọ́n rí wọ́n ó kú dànù kí ni ẹwà ṣe ilẹ̀ ànábì èwo ló dé kí ni ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n kó ọjà lọ tí wọ́n sì ń bẹ̀ àwọn tí wọ́n fẹ́ tajà tó jẹ́ tó ń ṣòwò tó yẹ pé torí pé tí àwọn ikọ̀ ẹgbẹ́gun tó bá ẹ́vì ọjà máa wà nù wọn tó yẹ pé yóò láwọn ọjọ́ tó yẹ pé wọ́n ò nájà lójú ogun tí wọ́n ò ná ọjà tààrà ògbẹ́ni tó kọjá wàá kálukó kọjá tá ní ẹ̀yà áwùjá àmìlọ́rọ̀ ìṣẹ́lá sọ́lọ́ta wà fí ìmà síwákùn ọmọ ẹlẹ́sàfin wọ́n rẹ̀ ń tí èdè bá nìyàn rẹ̀ ní pé ó fẹ́ lọ jagun ó fẹ́ lọ ja kàábà lógun ẹni tí ń tajà ń bẹnu wọn ẹni tí ò láti ẹkún fẹ́jà ń bẹnu wọn ẹni tí ń ta pure water ẹni tí ń ta búrẹ́dì ẹni tí ń tẹ̀wà ẹni tí ń ta gbogbo tẹnu máa ń jẹ lójú ogun aṣọ bàtà húfù kẹ̀kẹ́ gbogbo kẹ́ àwọn náà bẹnu tí wọn láti ẹkún àfẹ́ lọ gbógun ti kàábà Ànábì sallallahu alaihi wasallam sọ pé naam yukhsafu bi awwalihim wa akhirihim bẹ́ẹ̀ ni gbogbo wọn náà nílẹ̀ máa gbé mi thumma yub'athuna ala nijatihim lẹ́yìn wá gbà náà wọ́n wà gbé wọn dìde lórí àníyàn kó wa níjọba fẹ́ gbé wọn dìde ni ọlọ́run tó wá yọ àwọn tí ò sí ń bẹ̀ kúrò pé ìwọ ò sí ń bẹ̀ ò láníyàn kó mẹ́lọ kàrà lógún ya ìwọ dúró báyìí ìwọ náà ọjà ni wọ́n fẹ́ gbà business lórin business ló kó panu bá ìwọ ìwọ dúró báyìí ìwọ dúró báyìí ẹ̀yin tẹ́ fẹ́ jà kàrà lógún ẹ̀yin ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan olóbi jẹ́ pé àwọn àfáà fàyọ nínú hadith wípé tẹ̀fíìrù sàwádìí ọ̀sọ́t haram mamnu kéèyàn máa kún òǹkà àwọn ọ̀tá ọlọ́run lọ́wọ́ kì í ṣe nǹkan tí a fẹ́ nínú ẹ̀sìn wa ẹ má kún òǹkà àwọn tí wọ́n yapa àṣẹ ọlọ́run lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ ọ̀mùtí ni wọ́n ṣùgbọ́n wọ fanta nìkan lọ́ọ́ máa mu ẹni jọ jókòó sílé ọtí bọ̀tí wọn ò gbágúdà fanta ni wọ́n fún wọn. ò gba gúdà fanta nìkan ni wọ́n ti kí ni o ò ní wọ́n fún ọ ó wá mú fanta yẹn àwọn tó kọ̀rẹ́ náà ń fi kí ni o wọ́n mú gúdà ẹjọ́ á ń fi ọ̀rọ̀ jomi toro tọ́lọ̀ ń bá ní kí ilẹ̀ ó gbé wọn mì wọ́n ní yọ ẹni tó mu fanta wọ́n ní tẹ́kí ni ó wọ́n ní ọkọ̀ gbogbo yín náà nílẹ̀ ó gbé mì tọ́lájọ́ gbé àlìkámọ́ ọlọ́run tọ, ìwọ fanta ni ó dàbí kí fanta ni ìwọ mú ń tiẹ̀ ìwọ tébù wọ́ta nìkan ni ìwọ mú sódúgbà àwọn gúdà yìí so inú náà tọ́lọ́n bá fẹ́ bá wọn lò pẹ̀lú déédé ẹ kọ́kọ́ lọ ọ́nú náà tọ́lọ́n bá fẹ́ bá wọn pẹ̀lú àánú ó lè forí jì wọ́n bá dẹ̀ wú ó lè fìyà jẹ wọ́n so ọlọ́run ó yànnà náà àníyàn nígbà tí ó bá fẹ́ ṣe ìgbéǹde kálukú ṣùgbọ́n nípìnlẹ̀ ìyá ó jẹ everybody ná ó ti yé so ibi táwọn ẹlẹ́ṣẹ̀ bá ti wà mọ́ lọ dúró síbẹ̀ ibi tó bá ti ń fa gbó mọ́ dúró síbẹ̀ kódà ìwọ ìbá àmọ́ mú gbó mọ́ lọ jókòó síbẹ̀ ibi táwọn ọmọ ìpá táwọn ọmọ tọ́ọ̀gì bá wà mọ́ jókòó síbẹ̀ ilé pákó tán ti wo bọ́ọ̀lù mọ́ jókòó síbẹ̀ torí pé tọ́lọ́pàá bá fẹ́ tọ́ bá fẹ́ rédì tán bá dé gbogbo yín náà máa rédì papọ̀ látòkèdè lẹ̀ wọ́n kò nígbà bá dé station wọ́n ẹ̀sẹ̀ tó máa yọ wọ́n máa yọ ẹran kúrò nú èrò ó ti yẹ wọ́n yọ èrò kúrò nú torí pé wọ́n kẹ́ran mọ́ wọ́n kẹ́ran mérò ni wọ́n ẹ̀sẹ̀ mọ́ yọ kéòkè tá lẹ́ran tá ní èrò so nítorí náà gbogbo àwọn nàfá is gbogbo àwọn ẹ̀kọ́ yìí àwọn olùmọ̀ wọn mọ́ yọ jáde nínú hadith nínú àwọn tíra mutun tíra hadith sódà kó yóò lè máa jẹ́ ẹ̀kọ́ fún wa tá a bá ní kájòkó ká mọ̀ ká fúnra wa ìmọ̀ wa lè mọ̀ tí ìmọ̀ gbé ká mọ̀ ṣe èsì ẹ̀yin náà padà ṣe èsì bá ti oníṣẹ́ aláwo tí ẹ pé àwọn ibùdó tẹ́mi àgán ni wọ́n lóore fa àti tètè bá tù ó ti yé ṣùgbọ́n ìfarabalẹ̀ kéwú dáadáa ẹ mọ́ rìn aládárí bíi sálàf ẹ mọ́ rìn lórí ìlànà àwọn tí wọ́n ṣáájú kọ́lọ̀ ọ̀bà nìkan lákójẹ́ kí ìmọ̀ náà kó jù báyìí lọ tó náà ànábì sọ́là sọ́là ànábì padà tún dá ní ẹ̀yẹ padà pé àwọn ọmọdé ń bẹnulé àwọn obìnrin ń bẹnulé tabatọ́ á ní pé tọ́wọ́dé àwọn bá lélé tí ò wá kírun pé ká dáná sun ilé mọ̀ lórí àwọn tí ìrùn èso ọ̀ràn èèyàn fún gan láti kí ni mọ́sáàsì àwọn náà fara gbá nínú yà yẹn eléyìí ló fà á torí pé rahman tó wà fún anabi sálàsálà àti ṣáfákọ̀ tó wà fún anabi sálàsálà lórí àlìwúmọ̀ rẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam anabi padà withdraw intention yẹn pé well ṣùgbọ́n mo lánìyàn wípé ah, n tí ìbá ti lélẹ̀ but anabi ò padà ṣe ó ti torí wípé àwọn ọmọ kéékèèké ń bẹ nínú ilé àwọn obìnrin wà ní inú ilé ṣùgbọ́n eléyìí kò túmọ̀ sí wípé ibi tí bá ti ń jẹ ìyà olódodo ń ṣe kí ni o kò ní pín bẹ́ẹ̀ fi gálíbì àyàn lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́lẹ̀ṣẹ̀ bá ti ń olódodo ló o ló mọ̀ pín bẹ́ẹ̀ tó bá jẹ́ gbàdì kí ọlọ́run mọ̀ yànnà akada sallallahu alayhi wa alayhi wa sallam anahu hamma naam haza naam afikin hadith àwọn àgbọ́yé tí a tún lè rí nínú hadithi wọ́n ní hadithi fi tafsir likọ́ọ̀lì ta'ala fi wasfil munafikin wọ́n nínú hadithi àgbọ́yé ń bẹ nípa ọ̀rọ̀ tọ́nà ọba àlíkọ́lá sọ́nu Qur'an nígbà tó ń ròyìn àwọn sọ̀bẹ́sẹ̀lú ọlọ́run ní wá ìdá kọ́mú ìlàsọ̀ láti kọ́mú kùsálà tán bá pèrún tán bá dìde láti lọ kírun báyìí kọ́ mú kùsàálà wọ́n ó dìde ní ìdìde òròjú òròjú hàlù ni condition tí wọ́n wà nígbà tásìkò òun bá tó wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní gbéra sọ ìyàwó Aisha kọ́lọ̀ kó bá yọnu sí wọn wọ́n ní ànábì sọ́là sọ́là wọ́n ní ìbíà tánàbì mọ́ ní tí àsìkò òun bá ti tó ojú ànábì máa ń change yóò dìde wúyà lẹ́ẹ̀kan náà pé ah àsìkò mi tó ṣùgbọ́n àwọn mọ̀nàfìkì ìdàkejì yín ò ní wọ́n mọ̀ fà kùn pé ah ṣe five thirty ti asáré lù náà nìyẹn wọ́n tún wá gbé báyìí wọ́n tún padà sórí bẹ́ẹ̀dì wọ́n tún mọ̀ yan hóó wọ́n sá mọ̀ fà kùn ara wọn ò ní jáfáfá sí ìbáàdà ara wọn ò ní jáfáfá sí jọ̀sìn tẹ́ ẹ bá sọ̀rọ̀ jọ̀sìn Kaka ó rẹ̀ra ó sá aláṣà wo mi ni sá gbogbo ìgbà lára mọ́ owó mọ̀nà fìkì gbogbo ìgbà ni ara mọ́ owó mọ̀nà fìkì mọ̀nà fìkì è e dára fáfá láti ṣiṣẹ́ ẹ̀sìn pàápàá bó tilẹ̀ kó mọ́ gbogbo ìgbà ni ó mọ̀ kó súsú gbogbo ìgbà ni ó mọ̀ rẹ̀ tí ọ̀rọ̀ rẹ bá ti rí báhùn tètè ṣe àmójútó àlámọ̀dá rẹ o kọ́mọ̀ jẹ́ wípé o ti ń ré sínú ọgbà àwọn mọ̀nàfìkì tí sẹ́ẹ̀sìn ti dé ara ló sá mọ fani kun ó sá ara rẹ ò ní jáfáfá gbogbo tọ́lọ́ ò ní wú ọ lórí láti ṣe gbogbo tọ́lọ́ pátá wọ́n ó sá mọ jẹ́ ọ́ pa ni gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ ní wọ́n sáàmọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ kàn pa fọ́ wọ́n mọ̀ sí lọ́rọ̀ èèyàn fún gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ ha mọ́ wọ́n mọ̀ halẹ̀ mọ́ kó tó ti kó dìde kó lọ ṣe ní sẹ́ẹ̀sì tó jẹ́ pé ládà náà ìwọ náà lọ́wọ́ bá kọ́ fún oníkọ́fẹ́ lómi tó gba àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìṣesí àwọn mọ̀nàfìkì ni ọlọ́run ní wàláyà tó nà sọ láta ilẹ̀ ọ̀hún kò sàlà wọn ní wá kírun àti kó jẹ pé kán bá mọ̀ fà kùn kán mọ̀ fà kùn. bákan náà àtọ́ àtú làháfi kọ́lìbìlì mọ́mìn mọ̀kánà nùr wọ́n ní ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ipò tí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó wà nínú ẹ̀mí ipò ìmọ́lẹ̀ ni. ààyè ìmọ́lẹ̀ pé ẹnikẹ́ni tó bá ti pé tán bá ti ní tọ́lọ́wọ́n bá dé ara yóò yá gágá láti tètè lọ ṣe wọ́n ní kẹ́ni ẹ mọ̀ yìí pé ìmọ́lẹ̀ ń bẹ nínú ẹ̀mí ẹni yẹn so ìmọ́lẹ̀ yìí òun náà ni sábàbù ìṣirọ́ fọ́dù òun náà ni ìdí tó fi ṣe wípé tí àsìkò ìjọsìn ọlọ́run bá dé ara èèyàn ó yá gágá ọkàn yóò túká ọkàn yóò láti lọ falápáǹtìtì láti ṣe ìjọsìn fún olúwọba adẹ́dà bákan náà alimasiya tó kọ́ sí alkọlì wà tó dọ́ yìí kú asọ́dọ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ kí ọkàn ó le ó dẹ̀ máa ń jẹ́ kí igbá èèyàn kó fún tó dọ́ yìí kú sọ́dọ̀ ó máa ń jẹ́ kí ẹ̀mí ó kó kó fún ẹ̀mí ẹ̀ ò ní kò ní fẹ̀ kò ní gbàyè. wàsábàbù lil gham wal ham ẹsẹ̀ ó máa ń ṣe sábàbí ìbànújẹ́ èèyàn àti ìpáyín kéke tó ẹ pé tọ́mà sọ pé tọ́lọ́wọ́n bá dé báyìí nínú rẹ̀ bàjẹ́ ni tó kéèyàn dà ìmọ̀ pé tọ́rọ̀ yẹn bá ti rí báyẹn kó ètè mọ ibi tí ó mọ sí ara rẹ̀ mọ́ nasalọ salama wà láàfíà bákan sábàbù síkọ́lì àtẹ́ni sọ̀làtẹ́ni àfáà ní wípé nínú àwọn ìdí tó máa ń fa kí ìnira ó bá àwọn mọ̀nàfìkì nípa irun méjèèjì tá a sọ yìí sì wá ti ha wà dáa wọ́n ní nítorí pé irun yìí ó bọ́ sí àsìkò àsìkò tí ara mọ́ sílẹ̀ téèyàn ó mọ téèyàn ò pé à ah, mo ti lọ bí tẹ́lá tààrọ̀ jẹ́ ìfẹ̀yìn lélẹ̀ torún ṣe kí ni o torún ra yẹn lọ ìyẹn ló fà tánà ìṣẹ́lá sọ́nà fi kọ̀ fún wa wípé tá a bá fẹ́ kí ìṣà a gbọ́dọ̀ sùn láàrin mọ́gbìbà àti ìṣà a gbọ́dọ̀ kí ni o a gbọ́dọ̀ sùn wàyẹ́ kúrọ́hùn náà mọ̀ bàyìí náà hùmà àwọn bá dà á bá dà lọ́gbì ànábì torí pé oorun tí yàrá bá sùn lẹ́yìn magrib ah ó wà láyé gùn sí àsùnbà èyí tó súnmọ́ ni pé ọ̀nà àsùnbà ni yóò ti kí ni o ni yóò ti jí ilé òtí bára rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá wà conscious pẹ̀lú ìrun tó ní àkíyèsí àti àfọkànsí tí irun bá mọ̀yàn lára dáadáa kò sí oorun tẹ̀yàn lè sùn lẹ́yìn magrib ẹ̀mí yóò máa sọ fún yàn lọ́nlọ́n pé hey bọọba ọba fi ọmọ tí ọmọ tí ó jẹ́ dìde àánú rẹ̀ ń ṣe mí ó jẹ́ dìde kìíní ó sọ sínú ọkàn yẹn débi pé oorun yẹn gan ò ní deep oorun yẹn ò wọra kí á lè ó sì dájú pé ah jim yẹn lọ gbàgbé kí n lọ sàlọ́lá pé ìkan náà àwọn wa yóò ní tábà ti kíṣà ìbáyọ ní alhamdulillah mo ti lo oògùn oorun mo ti lo oògùn oorun tó bá ti lè kíṣà tó sálámù ìṣà ìbáyọ sí ah alhamdulillah mo ti lo oògùn oorun ah, ìtumọ̀ rẹ̀ ni wípé lẹ́yìn ìṣà kí ló kàn oorun ló kàn so bákan náà a nínú ìdí tí ó fà á tó fi jẹ́ wípé irun yìí máa ń le púpọ̀ fáwọn mọ̀nà fìkì láti kí òun náà ni wípé àsìkò rọ́hà òun ni rọ́hà àti dáà ìtumọ̀ kan náà ní méjèèjì dáà òun náà ní rọ́hà dáàtù ìsinmi kéèyàn refresh ara ó ti yé àti rọ́hà nafsul ma'na ìtumọ̀ kan náà ní méjèèjì wà fíhi tahdhir mina tahawuni fi ta'ati umuman wọ́n ní nínú hadithi yìí a tún gbọ́ yín bẹ̀ wípé ìmọ̀ mú àlámọ̀rí ẹ̀sìn lápapọ̀ kéèyàn máa fi ọwọ́ awẹ́wà mú àlámọ̀rí ẹ̀sìn generally kìí ṣe nǹkan tó bá ṣẹ̀rí àmú kìí ṣe nǹkan tí wọ́n ṣe wá lójú kòkòrò rẹ̀ wọ́n ṣe wá lójú kòkòrò wípé ká máa fi ọwọ́ yẹpẹrẹ ká máa fi mú gbogbo nǹkan tó bá ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn látòkèdélẹ̀ wàfíìl musamman sọ̀lá fi àwòkọ́ ti àkùsùsàn kámọ̀tì ẹ̀wà tó wá sọ wípé nǹkan tí wọ́n ń pè ní ìrun ní àwọn àsìkò rẹ̀ tí ó ti ní gbèdéke wà mí ní a waqtul isha wal fajr nínú ẹ̀ òun náà ni àsìkò ìṣá àti àsìkò àlìfájàrí bákan náà àtọ́hù lọ́yìí wà fọ́dìlì yìí láyà sí ahadùnmí kọlìkìhì ọ̀rẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kìí ṣe nǹkankan tí ẹnìkan lè sọ pé iye òǹkà rẹ̀ rí fọ́dùlù ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run orí rẹ̀ kò sí ẹnìkankan tó ṣe kí ni o tó lè kà á tó lè mọ iye rẹ̀ bákan náà hasul mu'min alal isra fi ta'at hadithi àríkọ́yé ń bẹ̀ wípé ẹ̀tọ́ ló jẹ́ fún gbogbo mùmínì òdodo wọ́n sì ṣe wá lójú ọ̀yìn wọ́n ṣe wá lójú kòkòrò káfalápá ń tètè láti tètè máa jẹ́ ìpè sí gbogbo tọ̀hát ìtọ́lọ́wọ́n bá àlékọ́lá bá ti fẹ́ gbogbo tọ́lọ́wọ́n bá àlékọ́lá bá ti pa wá láṣẹ rẹ̀ gbogbo tánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n bá pa wá láṣẹ rẹ̀ ká tí ara wa kó mọ̀ yá gágá láti tètè lọ ṣe àwọn nǹkan wọ̀nyí eléyìí nínú àwọn nǹkan tí ṣẹ̀dá islam tí wọ́n gbára ló ń gbẹ̀rẹ̀ ní o bákan náà wà mí ní ha huduru jama'ati al-muslimin fil masjid nínú rẹ̀ òun náà ni kí a kí irun jama'a ní inú masalasi bákan bayanu simati min simati al àdìsí agbọ́yé ń bẹ̀ yí pé a rí nínú àwọn qualities tó jẹ́ ti àwọn mọ̀nàfìkì qualities àwọn mọ̀nàfìkì pọ̀ ìdánà àwọn afáwa Dr. fadilatu Dr. Sheikh Abdurrasheed Buwayb hafizahullah ní àwọn ọdún tó ti lé níbi ó tẹ̀jú bá ń lọ ọ̀rọ̀ 1999 ni mo ń sọ yìí bẹ́ẹ̀ ni wọ́n ti lẹ́tọ̀ kan ní ọdún náà simatul munafiqin àwọn characteristics ta fi mọ́ munafiki lọ́dún náà mo rántí vividly seventy two ni wọ́n after four years wọ́n tún invite wọn fún the same lecture the same topic wọ́n ka one hundred and forty bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n pé ibi téèyàn bá rìn mọ́ lè yóò rí mọ́. so indication ni pé àwọn náà ò dúró láàrin ọdún mẹ́rin 1999 eh, 2004 almost five years wọ́n ka 72 ní 1999 ìgbà tó 2004 wọ́n ka 140 sí má túnú mọ̀nàfìkì tíyàn fi mọ́ mọ̀nàfìkì kódà kò sẹ́nì kankan tó lè dìde ń jòkó yẹn pàtàkì parí lẹ́ṣọ̀ yẹn tán àti kó yàá mọ̀ wúra tàbá wò dáadáa ó kéré tán ó mú bí fifteen bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó mú bí fifteen nígbà tó kọ́kọ́ seventy two yẹn ó mú bí fifteen ó kéré ẹni tó mú pàápàá yóò mú fifteen pé a ah, àdìjọ́nà dogun o kọ́lọ́n kó sàbójúkò fún wa o kó mọ̀ sí wa nímọ̀ náà fi kí o náà annal munafiq yúdìrù máa la àtàkìdù mìíràn akọ́lọ́lá fáàlì ìṣesí wọn nìyẹn àwọn nǹkan tó ń bẹ nínú ẹ̀mí wọn kọ́ ni wọ́n ń fi síta o ló fi jẹ́ wípé ogun ti mọ̀nàfìkì ó burú ju ogun kèfèrí lọ ṣẹ́mọ̀ tí mọ̀nàfìkì ẹjọ́ ń jẹ ẹjọ́ ń mu àyíbẹ̀ ẹ̀kọ́ ni ẹjọ́ ń kírun ẹjọ́ ń gbáwẹ̀ àjìpàyínpọ̀ sàká iṣẹ́ ẹ̀sìn gbogbo ẹ̀ ló pàyínpọ̀ ṣùgbọ́n ọkàn wọn ò sí pẹ̀lú yín lẹ́nudọ́ mẹ́ta àárí ipa àti wàhálà táwọn mọ̀nàfíkì dálẹ̀ sí àárín àwọn fàhábà ní àwọn bí ọ̀sẹ̀ mélòó méjì mẹ́ta sẹ́yìn tí àwọn mùdírù àti wọ́n ń kà fún wa látinú tẹ̀sírì Qur'an àwọn itú àti àwọn wàhálà táwọn mọ̀nàfíkì dálẹ̀ tó yẹ pé títí ní ẹ̀ bá padà ṣẹlẹ̀ tán wọ́n ní rí wọn mú red handed lọ wọ́n lọ gbogbo àpọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó ń bọ́ sínú ikù náà ni wọ́n jẹgbà àbílẹ̀bí ò bẹ́ẹ̀ sàdúdò jẹgbà kò rẹ́gbà jẹ o ṣùgbọ́n yóò jẹ iná kò rẹ́gbà jẹ àfáàmúnù sábìtì ó jẹgbà ọgọ́rin mr búnú sáàtà ó jẹgbà ọgọ́rin ta ló tún jẹ ẹ dákọ wọn àlùmúyí àwọn yẹn jẹgba tààrà gbogbo àwọn tó kó sí lọ́rọ̀ yẹn wọ́n jẹ ẹgba ṣùgbọ́n àbúlé ẹbí ló bá kò jẹgba o kò jẹgba rárá kò rẹ́gba jẹ o torí pé kì í so ló kò ní champion rẹ̀ yóò mórí mu ni so yóò àmọ́ penetrate so yóò mọ̀ fi sẹ́nu àwọn èèyàn kan yóò gbé jáde ìwọ́n ló gbé jáde so gbogbo àwọn tó ń gbé jáde yẹn pátá ogbọ́n lọ́rọ́ wọn la lọ́la ìgbà lọ ọlọ́run àlejò láti kó foríjì gbogbo wa sọ àwọn mọ̀náfìkì iná iná iná wọn ṣòro pa iná tí mọ̀náfìkì bá dá tó dá sínú ẹ̀sìn ó ṣòro pa because ẹ̀ ní mọ ṣé orílẹ̀ ti mú ni àbírù lẹ́ẹ̀tì ni àbọ́rù lẹ́ẹ̀tì ni ẹ̀ ní mọ yóò mọ bí ó ṣe manipulate kí ní débi pé tọ́rọ̀ bá ti dé gbangba tí ẹ̀ ò ní síbẹ̀ bọ̀dá ẹ̀kan rẹ̀ rí pé òun ló ṣe àwọn iṣẹ́ àwọn tó gbé ọ̀rọ̀ ìjáde tí ló fi jẹ́ wípé àwọn mọ̀nàfìkì iná wọn ṣòro pa téèyàn bá dẹ̀ nílá káyè dáadáa wọ́n lè dààyàn lágbòdà aná wọ́n lè dààyàn lágbòdà aná dáadáa tẹ́ pé èèyàn ó sì di aláìmọ̀ sí ní ìsìn kọ́nà ọba nìkan lápò làwọn nínú fìtínà àmọ̀ná sì kí o kọ́nà kó làwọn nínú fìtínà wọn ò fìtínà ni wọ́n ò ní fìtínà gbáà ni àwọn àmọ̀ná fi kí torí pé nínú ọkàn kèfèrí ni wọ́n ṣùgbọ́n lójú kí ni wọ́n mùsùlùmí mùmíní òdodo ó ní wọ́n lójú wa ṣùgbọ́n nínú ọkàn wọn sí lára wa pàápàá bó ṣẹlẹ̀ kó mọ́ so wàmtazul yawma ayyuhal mujrimun tó bá dọjọ́ ìgbéra ìkìámọ àwọn mùmìnì àti àwọn ọ̀daràn àwọn mọ̀nàfìkì àwọn sọ̀bẹ́sìlú àwọn ọ̀gà chameleon tó yẹ pé wọ́n bá ti wà lára yín wọ́n ó ṣe bí ara yín tó bá dọ́dọ̀ àwọn kèbèrí wọ́n sọ pé tọ̀ kí là ń ṣe o a kàn ń gbé wọn mọ́ra ní o ọlọ́run ni wàmtazul yawma ẹ má darapọ̀ mọ́ wọn o ẹ̀yin ò sí bẹ̀ o ẹ wọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ̀yin ẹlẹ́wọ̀n ẹ̀yin mùjìrìmùn tó yẹ pé ẹ fojú jọ mùmìnì ṣùgbọ́n ẹ̀ kì í ṣara wọn ẹ fi ṣe síjọ wọn ẹ̀yìn ṣara wọn ẹ fi ìbáàdà ẹ fi jọ wọn ṣùgbọ́n ẹ̀ kì í ṣara wọn ọlọ́run ó yọ sọ́tọ̀ tẹ́mọ̀ pé àwa ò rí ọkàn ojú nìkan ni la rí so ọkàn yẹn òun lọ́lọ́wọ́ bá àlejò láti yóò fi fàwọn yọ pé ìwọ ò sí ń bẹ̀ ẹ̀kan yẹjọ́ ń kírun ni irun rẹ̀ yẹn ò dọ́dọ̀ mi so ò ní sẹ́kankan níbí lónìí kò sí àṣẹlẹ̀ kankan fún ọ bọ́sẹ̀ bẹ̀rẹ̀ báyìí so ilà jẹ̀hìn mọ́sálà sọlámù ọ̀làfíà nínú hadith yìí agbọ́yé ń bẹ̀ wípé irun sọláàtì ìṣá àti irun sọláàtì ìfájírí nínú àwọn irun tó lọ́lá púpọ̀ agbọ́yé ń bẹ̀ àtúngbọ̀yé wípé jàwázù ìsìkìláàfì ìmáàmí yùsọ́lìbì náà ìgbàláàyè kí àrólé kí mọ́ mú fi àrólé kalẹ̀ẹ́lẹ̀ tí ó máa kírun fún àwọn èèyàn ìdàrúrìdọ̀lì sọ́ọ̀hìbì mọ̀kọ́ọ̀nì amúrún yòríbù tí àlámọ̀rí kan tí ó bùkátà sí kí mọ́ mú mọ́wà àbélébù tó bá ti tẹ̀lẹ̀ sí ìmáàmù ìmáàmù lè sọ pé kẹ́nìkan kírun fáwọn èèyàn pé àwọn ní hájà kan tí wọ́n bẹ́ẹ̀ ní ìsúbẹ́yà nùṣùzù ṣẹlẹ̀ láàrin ọkọ àti àwo tó yẹ pé kìíní ẹ̀ ti fẹ́ ó ti fẹ́ di iṣu àtàyàn yan wọ́n pèrún ìṣá òní wọ́n pe bàbá lè mọ́mù pé bàbá lè mọ́mù wọ́n ní ẹyọjọ́ pé ìyá gani àti bàbá gani wọ́n ti fẹ́ hànra wọn mọ́ o so ìmọ̀ wọ́n pé àfáà lágbájá ẹ̀tún fáwọn èèyàn so ọ̀dọ̀ ìyá gani àti bàbá gani ni wọ́n wà títí taago mọ́kànlá lẹ́fìlù tòtí wọn yanjú rẹ̀ lọ nígbà kágo mọ́kànlá àbò fìlú àlàǹdìlà ọlọ́run padà ní kí kọ yanjú so ìmáàmù lè sọ wípé kọmọ kí kọmọ kírun lọ so eléyìí jawazi istikhlaf ìmáàmù lè fàró lè kalẹ̀ lẹ̀ pé tọ̀ lágbájá mọ kírun bákan náà ìlú ìmáàmù akbar àyù àkìbà bilman ẹni tó bá jẹ́ ìmáàmù akbar ó lè ó lè fi dúkìá ó fi jẹ̀yàn yà dúkìá téèyàn ní bóyá ẹ lọ gba dúkìá rẹ̀ ẹ dáná sun imam akbar ẹni tó jẹ́ sultan hakim ó lè ṣe bẹ́ẹ̀ tó bá rí wípé àwọn nǹkan wọ̀nyí mọ́síláhà wà ń bẹ̀ tó jẹ́ mọ́síláhà tó ń ṣẹ̀rẹ̀ ìyà tó jẹ́ àwọn mọ́síláhà tí ó bá ṣẹ̀rẹ̀ àmú lápèjúwe bóyá àwọn tí wọ́n ń kọrin wáyé pa wà ní ìlú tó ti ń lo ṣẹ̀ríà àwọn tí wọ́n ń kọrin tí wọ́n máa ń lu jìtá tán lu gòdé hakim ẹni tó jẹ́ imam akbar olùsọ pé gbogbo jìtá wọn yẹn gbogbo gòdé wọn yẹn gbogbo musical instrument wọn ẹ kó wá ó yá ẹ̀kan náà sí ẹ̀ dáná sun gbogbo àwọn ife tán fi máa ń mọtí tán fi máa ń gbogbo ẹ̀ pátápátá ẹ̀kan náà sí ìbá àṣẹlẹ̀ tí wọ́n rà ní Germany ní ten thousand dollars ike ọtí kan ẹ̀ dáná sun gbogbo ẹ̀ ẹ̀kan náà sí dànù so alimami akbar ẹni tó jẹ́ hakim ó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ bákan náà wàhádìmọ̀ bu yóò ti zina ilé aṣẹ́wó hakim lọ pé gbogbo ilé aṣẹ́wó yẹn kan lọ sí kí ni o kan lọ dáná sun kan sun dànù kan dáná sun mo sì mọ̀ pé kò sí bí wọ́n ti náà ti náà táwọn ti mẹ́mẹ́ ní òtùmọ̀ ìgbélẹ̀ kankan sun àwọn ọmọ kálukú náà ló máa sá àsálà fún ẹ̀mí ara rẹ̀ wọ́n gẹ́rù àti àwọn nǹkan míì tí ó tún fara kọ́ nǹkan tí tá a sọ yìí a naam wà fi tarhib alìlì màá sí bí shiddati al-uquba wọ́n nínú hadithi atúngbọ́ yẹn bẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ a lè tún lé wọn sá nídìí ẹ̀ṣẹ̀ pẹ̀lú ká ṣe àfikún ìyà tí a ti jẹ wọ́n pé ẹ ń bá ṣerú nǹkan báyìí ìtọ́jú rẹ̀ ọkàn ni ẹ ń bá ṣe nǹkan báyìí pàtó ìta ni ẹ ń bá ṣe nǹkan báyìí pàtó irú ìyà tí ó jẹ ni so tested ká tún lè ṣe kí ni o ká tún lè fi ṣe ká lè rọ̀ hábà wọn ká lè lé wọn sá kúrò nídìí èyíkéyìí ìran ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n bá wù bákan náà faridatul jama'ati fil masjidi fi hakki ìjọ́ràn yàn ká tírun ní mọ́ṣáláṣí ìjọ́nà kákìrún ní mọ́ṣáláṣí ẹ̀tọ́ ọkùnrin ni ò ká lọ mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀tọ́ ọkùnrin ló jẹ́ bákan náà wà fíhì annal matlubu lil uquba idha ikhtafa fi baytihi yudkhalu alayhi min ghairi idnihi níbí wọ́n ní atúrí fàyọ níbẹ̀ yìí pé ẹ̀tọ́ ni ó ṣe wípé ẹni tí ìyà tọ́ sí tó jẹ́ corporate tó jẹ́ mujirim tó àmọ̀ pé ẹni yìí o ìyà tọ́ sí ẹni ìyà ni ó dáhùn ẹ̀ṣẹ̀ kan ó sì bùkátà kó jìyà kan hold responsible ìdàgbàfà àfi ìbá ìtì tó bá fara sún sínú ilé tó fara pamọ́ tó lọ dọ́ọ̀jì síbì kan yúdùkàlù àléyìí nìgẹ́rì ìfìnìyì èyí ó wọlé ọlọ́ọ̀bá pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ hakim ẹni tó jẹ́ olórí imam al-akbar pé ó yá ẹ lọ bọ́ gùlẹ̀ máa ta akudi min adami nadari ilal muharramat pẹ̀lú wípé èèyàn ó padà rí pé kéèyàn confam kéèyàn dẹ̀ rí pé èèyàn ò ṣe ìtìlá sí àwọn àwòrán sí àwọn ìhòhò àwọn ará ní àwọn ọdún kan ní Saudi nígbà wàhálà wàhálà pọ̀ nípa àwọn àwọn tẹ̀kò tí wàhálà àwọn tẹ̀kò pọ̀ tẹ̀kò òun ni kẹ́nìmọ̀ kan tí a máa ń lò fún ẹni tó bá wọ Saudi ṣùgbọ́n àsìkò tó yẹ kó jáde ní Saudi ti tó ó wá tẹ̀pa kọ̀ á lọ kò sì gbàwé ìgbélùú ó wá rìn káàkiri bí tó bá ti gbọ́ pé àwọn immigration wá ń bí kan yóò tún tá yóò tún tá yóò tún tá yóò tún tá nígbà tó wá di ọdún kan àwọn ikọ̀ àwọn tí wọ́n níwèé gbèlú wọ́n wá na àwọn immigration wọ́n nà wọ́n wọ́n sá lọ ìjọba Saudi wá kọ̀rọ̀ kalẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí immigration bá ti lọ sílé ọ̀dọ̀ rẹ̀ tó bá ti lè sálámà asalaamu alaykum wa rahmatulah lẹ́ẹ̀mẹ́ta tán bá ti dáhùn tí àwọn immigration dẹ̀ rí wípé àwọn ń rí ṣùúrù pé àwọn èèyàn ń bẹ ní inú ilé tó jálẹ̀kùn nínú àwọn mùsánádù wọn òun ni hadithi yìí nínú àwọn nǹkan tí wọ́n gbára lé hadithi yìí wà nú ẹ̀ ẹ jálẹ̀kùn yẹn so kì í ṣe ọ̀rọ̀ wípé ó jálẹ̀ onílé ó já wọlé láì gbàyànjá kíníkàkì ní kankan ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀yin bẹ́ẹ̀ ń gbé nínú ilé yẹn ẹni ẹbọ ní ẹrù ẹni skeleton nínú inú kọ́ńbọ̀dù ìgbà míì wà tó yẹ wípé àórọ̀ rẹ̀ lè mọ́ nítumọ̀ kankan lẹ́yìn ní ẹ̀gbẹ́ mọ́síláhà ṣẹ̀rẹ̀ríyà eléyìí tí wọ́n fẹ́ torí rẹ̀ bẹ́ẹ̀ ti information jáde áwòrán rẹ̀ lè mọ́ lè túmọ̀ anábì sọ́lá sọ́lá àtàwọn sàábé wọ́n wà nínú Mọ̀dínà wọ́n ń pèrò wọ́n ń wọ́n fi ìmọ̀ kọ̀ọ̀kan wọ́n ń yànnàná báwọn ó ṣe lọ báwọn ará Mọ́kà àwọn Kùrẹ́ṣì táwọn ó mu wọn táwọn ó yàbò wọn wọ́n ń decide ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọ́n ń decide kọ́dẹ̀ tó di pé wọ́n kú òníjòkó yẹn ọ̀rọ̀ yẹn ti jáde kan tó kú òníjòkó yẹn ọ̀rọ̀ yẹn ti jáde jáàhù hábárú mínà sàmà information wára ti tán mọ̀ direct ọlọ́ni Jibril lọ fún ànẹ́bí sọ́lá sọ́lá wípé intern discourse yẹn ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ yẹn ti bọ́ta ọ̀rọ̀ yẹn lọ sí ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí láti lọ fún àwọn ará ní làbárè ọ̀rọ̀ yẹn ti bọ́ta sọ́lá sọ́lá bá pe Ali ọmọ ó pe ọmọ àwa ó pe ẹgbẹ́ ẹ̀sìn ẹnì kọ̀ọ̀kan ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ lọ sí àyè kan tí wọ́n ń pè ní rọ́ọ̀dọ̀tùkọ̀ tẹ́ ẹ bá débẹ̀ fíhá zọ̀rínàtún fíhá zọ̀rínàtún zọ̀rínà àlùmọ́ra zọ̀rínà obìnrin ní débẹ̀ obìnrin kan ó wà ń máa ha alìkìtà lẹ́tà kan bẹ̀ lọ́wọ́ obìnrin fàtúnyìí ha ẹgbà rìsáàlà yẹn ẹgbà lẹ́tà ń wá lọ́wọ́ rẹ̀ nísìn mọ̀láká jùlọ sọ fún mi pé ibi báyìí lọ wà ibẹ̀ náà lẹ́sìn bá àfa àlẹ́ wọn àbútọ́ ní fàǹtọ́lá pè abagbera agbera kálukú lórí ẹsìn rẹ̀ eré kìtà kìtà kìtà kìtà kìtà kìtà nígbà táwọn dé rọ́dọ́ tó kọ́ àwọn bá ń bẹ àdìsí wà ní sọ bá obìnrin yìí bẹ̀ nígbà tí wọ́n bá ń bẹ̀ wọ́n ní ainal kitab ìwé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ dà lẹ́tà tí wọ́n kọ fún ọ àlámọ̀rí tá àti conclude tó ti dọ́dọ̀ rẹ̀ ẹ ẹ ìdọ̀tí mi láàmú yẹ tẹmọ pẹrẹpẹtẹ àwọn obìnrin pẹ tí wọ́n ta pẹrẹpẹtẹ ẹ ìlànà òsìwé o ní ìdíkẹ kẹkẹkẹ lẹ́tà ogun ẹ̀bọlẹ̀ òsìwé o òun kò sí ọ̀kan láwọn owó kìíní kan bóyá àfa àwọn àlì radiyallahu anhu àwọn yẹn ní mọ̀ wá kí pẹ̀lú ànábì sọ́lá sọ́lá pé wọ́n lè dáùtù ànábì wọ́n làwọn rọ̀ wọ́n lè dáùtù ànábì láyé pàápàá àbútulẹ̀ kó mọ́ àbáàlì náà hawla wala quwwata illa billah àwọn yẹn tán sínú ìfẹ́ ànábì sọ́lá àsọ́lá wọ́n ní ma kazabna wa ma kudibna ma kazabna wa ma kudibna irọ́ kọ́ làwa pa ẹni tó sì gbéṣẹ́ fún wa kò parọ́ fún wa àní lẹ́tà wa lọ́wọ́ rẹ̀ <laughs> àmì ìmú lẹ́tà jáde ó tún gba ó tún pa ó tún ta pẹrẹpẹrẹpẹrẹ ah lẹ́tà lẹ́tà mi sí ká ó àbá alẹ́wọ̀n àbú tọ́lì ó ní àmìrù sáfàr ó ní látùkùrì jáde lè kìtàb àwọn olàmìtì yánà síyà àwọn olùjẹ̀rì ìdùkà mìíràn síyà ìmọ̀ kò mú lẹ́tà jáde ìkànnì méjì ni ìmọ̀ kò fún alẹ́bà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tàbí ká sì dá ọ sí òhò bẹ́ẹ̀

fa akharajati alkitaba min iqatiha ó wá mú lẹ́tà yẹn jáde ní abẹ́ irun ẹ wo obìnrin abẹ́ irun irun abẹ́ irun inú sẹ́ríù inú tẹ̀síìrù inú sẹ́ríù hadith yẹn wọ́n ní dọ̀fá irun mẹ́ta nínú rẹ̀ sọ̀rọ̀ káàdà ọmọ nírun gan irun ó ba irun sí mẹ́ta ìkan nínú ìbá mẹ́ta yẹn ibẹ̀ ló fi lẹ́tà yẹn sí nígbà tó wáyọ jáde ọ̀rọ̀ pé wọ́n fẹ́ jà ládàrẹ fóònù sí àbá yẹn ti kò sí yẹn bẹ̀ mọ́ nígbà tó ti jẹ́wọ́ ọ̀rọ̀ pé à ń já ọ sí òwò kò sí kí ni o kò sí yẹn bẹ̀ mọ́ àwọn amúlẹ́ta yẹn padà sí ìlú wọn mú obìnrin yẹn wá o wọn kò bẹ̀rẹ̀ lẹ̀ mọ bá tẹ̀ lọ òun lẹ́nu tó kọ́ ndị yìí nínú àwọn tí wọ́n jọ ń dìsáìdì ọ̀rọ̀ nínú àwọn tàbí ó sì tún kọ ọkọ rẹ̀ síbẹ̀ pé látọ̀dọ̀ hati ọmọ àbíbáńsá sí àwọn ará ilé mi ní mọ́kà ànábì ń bọ̀ o kò ní sọ fún yín o ẹ o ike nínú yín o yóò jábọ́ o ó kàn fi bẹ́ẹ̀ bá takú <clears throat> ẹ́ẹ̀bògùn lọ ànábì ó rán ilé mọ̀ ó ti ní táwọ́kà ó ti ànábì sọ́lá sọ́lá sọ́lá ya hafi mahaza ya hafi kí lélẹ̀ kí ni yìí ó ní mahala ya Rasulullah ànábì ẹ̀dẹ̀ ní jẹ́jẹ́ ẹ pa mí sílé ẹ mọ́ pa mí síta pé mo òun nígbàgbọ́ nínú ọlọ́run òun sì nígbàgbọ́ náà nàbí sọ́lá àlùsọ́lá ṣùgbọ́n kó wá náà ló lẹ́bí ní mọ́kà wọ́n lè jẹ́ kèfé lódodo ṣùgbọ́n ẹbí náà sáà ní ẹbí ọmọ jẹ́ omi ó jẹ́ kí n rò pé tọ̀ kí n sọ sọ fún ọ pé tọ̀ ẹ mọ́ àfa ọmọ ọmọ ọmọ ọ̀pọ̀ ó ní yá Rasulullah dáàní adìríbó olùkọ́ rọ́bí ọlá ànìyàn kéré ànábì jẹ́ ń bẹ́ orí mọ̀náfìkì jẹ́ ń bẹ́ wípé àwọn ọmọ wákì tí àfáwà umọ̀rì tí máa sọ wípé jẹ́ ń bẹ́ orí jẹ́ ń bẹ́ orí jẹ́ ń bẹ́ orí wá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n bí ìdábẹ̀ ìlú pé but umar yẹn dandan fún ààrẹ bẹ́ẹ̀ làánú ó padà di khalifa náà àdúgbò di khalifa ni onímọ̀ ló bẹ́ kò clear àní umar bẹ́ pé umar bẹ́ tí mo sọ pé dáa ni adé monopam dáa ni adé torí pé ìjọ tí dúkù wáyé sọ̀rọ̀ sọ fún ànẹ́bí sọ́là sọ́là ní pé èyí bí ìfàyín ní kàlàmtà ni pèsè déédéé torí pé ìtẹ́tì láàyà rọ̀ sùlàlà ló fi jẹ́ pé gbólóhùn ìtẹ́kìlá gbólóhùn ìtẹ́kìlá gbólóhùn dáadáa ni o àyíbẹ̀kọ́ ni pé a bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n láókìlà fi káìrì mọ̀hùndí ìhá láńyùkbàlì téèyàn bá sọ ní ààyè tí ò yẹ kéèyàn ó ti sọ èèyàn nígbà òun kò clear gbólóhùn ìtẹ́kìlá àní gbólóhùn dáadáa ni tẹ́ ṣùgbọ́n tí èèyàn bá sọ ní ààyè tí ò yẹ kéèyàn ti sọ àní ìgbà sínà sí hà nígbà tó di dé nǹkan máa ń sọ fún àlejò sọ́nà pé ìtẹ́kì láàyà rọ̀súlàlá tá ìyànà ti bẹ̀rẹ̀ ọlọ́run tí èyí bí fàyín ní kàlàgbà ṣé a gba ìtẹ́kì láàyà lọ́wọ́ yẹn tá a gbà lọ́wọ́ rẹ̀ ni abadan ànígbà ànígbà wàlá sí ìyàmọ́ tó bá tún wọn lè pé mọ́ọ́díù a nígbà lọ́wọ́ rẹ̀ nígbàtí zufu wẹ́ sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ ìtẹ́tìlá rasulala ìtẹ́tìlá èyí fẹ́ ní karamtáàdì anábì kíta wà kọsìm kí ẹ ta òfó sí ọ nínú àwọn àdìsọ mọ̀ yàtì tí ìbá fi ta ní ó ṣe déédéé náà ta ni ó ṣe déédéé àbáwọn mọ̀rọ̀ wà kàtà bí dé onílẹ̀ rasulala dáa ní adìrìbọ̀ ní ìfẹ̀bí ìwọ ni alá ìwọ kọ́ rẹ̀ nígbà tí jòkó yẹn túká anábì pé ayé ọmọ àbútọ́ ni anábì ní sórí ọkùnrin kan o ikú rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́lọ́wọ́n bá fi sí o ìwọ ló ti sábà gbígbé jáde láyé yẹn ló fà á ní àáfàá wa lè béèrè pé wọ́n sọ fún àfàwà àlì lórí ojú ogun nàrà wà ní pé àrùkùn tó ti gbógun lọ wọ́n ti pa oní láyà múta àbàdà kò lékú láíláí ẹ wo ìmánì táwọn yẹn nínú ànábì sọ́lọ́gẹ́ láyé kò lè pò sí tọ́pa torí pànábì sọ fún mi pé ọwọ́ mi lọ́lọ́wọ́ bá fi ikú rẹ̀ sí oní láyà múta àbàdà láyé kò lékú lọ tẹ́mọ̀ <laughs> kójú ogun lọ́wà kò azúmù kò azúmù pé bẹ́ẹ̀ lọ bíbẹ̀ padà ṣe mistake ni o nígbà tí wọ́n sọ fún mi láyé lọ ló fi sọ fún sọ yìí náà yẹ pé mọ́ kàdábùnà mọ́ kò dídínà wọ́n parọ́ fún wa àwa náà yìí ṣe pé àwa ti àwa jíjà ara wa kábàrú mi nà sàmà sàmà ní information ti wá network dojú network lọ ìyẹn kọjá àtúráyà náà hàwọlẹ̀ ọ̀lá pẹ̀tẹ̀ làjìnà ní jásọ́tù nàràwán bí a nìfẹ́ ń bèèrè Fúrúkúsù búnú Zuhair náà ló gbó sóbẹ̀ tó wò lọ́kàn tí pàrọ̀dà pẹ̀lú kan náà sàhábà. Ó ti tàbí ẹ̀fẹ́ ìlú àfà nígbà tó pàrọ̀dà lẹ́ẹ̀mí ti sẹ́mẹ̀ta bá àfà ogun pa ni. Ogun pa báyìí tó jáde lábẹ́ onísọ́dà kọ̀rọ̀ sóò sallallahu alayhi wa sallam. Pé òdodo ànábì ní èmi ní pa ọ́, èmi náà mo padà pa ọ́. So tí àfáwà Umar nígbà tó di Khalifa àmọye onúkọ̀ tó dọ̀rá bá o ṣùgbọ́n nígbà tí ó sì wà ní ipò pé owó mahmood ń gba àṣẹ látọ̀rọ̀ àwọn ìṣẹ́lá ni yóò dìde ìjọ yìí lànà ìṣẹ́lá sọ́la sọ wípé iná òun lẹ́sẹ̀ bí munafik ìrẹ́ Umar àtẹ̀yìn sàádé tó kù hafiz ọmọ àbí ìbálìta kìí ṣe munafik kìí ṣe munafik kìí ànábì wa sọ pé yá Umar ìrẹ́ Umar ọmọ Khattab wà máa yùdìrí kí ló fi mọ̀ ọ́ gan láwí tọ́lá tọ́lọ̀ọba àlejò ọlá tó bá jáde tó sọ wípé yá àhàlàbàdìrí ọkọ̀ sọ pé iná wùmí náà àlèbàdìrí ìhádìí bùn àbí bàtàhá nínú àwọn tàbí jagun bádìrí ni iná wùmí náà àlèbàdìrí ó jagun bádìrí nítòótọ́ kí ni ó fi mọ̀ tó bá jẹ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ wípé yá ahla badrin ẹ̀yin tẹ́ ẹ jagun bádàrí ìmàlú máa ṣí tún gbogbo tó bá wù láti lọ ẹ máa ṣe faqad ghafartu lakum mo ti forí ẹ̀ṣẹ̀ yín jẹ̀yìn so eléyìí òun ló ṣe sìkìráàjù ọ̀rọ̀ táwọn ẹbí sọ́lá sọ́lá sọ ló ṣe sìkìráàjù àfáà àdìbọn àbí sọ́tà kóònù dáírọ̀tún mìnàfikì méjì ṣe mìnàfikì àfá Umar kí ló sọ ó ní Allahu wa rasuluhu a'lam wallahi tó sọ nìyẹn Allah wa rasuluhu àná pé à ah, ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ló so ṣáàyì ìdìbí tá a ti lọ́mọ̀ ẹni wípé tó bá jẹ́ wípé òhò rẹ̀ yẹn kan já kan tú síta òun ló máa la úmọ̀ wọ́n máa tú òhò yẹn o tó bá jẹ́ wípé kan jálẹ̀kùn kan fọ́lẹ̀kùn wọlé òun ló máa sèfù úmọ̀ ní orí àlámọ̀rí kan tó àbí pé òfin ọ̀bẹ́jọ́ sí ò yóò bá in tó ju ìhòòhò rẹ lọ yóò bà jẹ́ inú àlámọ̀rí àlùmọ̀ so eléyìí nínú àwọn fíkìù tí a rí mú nínú hadithi nìyẹn níparí ليس في الحديث أن رسول الله صلى الله عليه وسلم حرق بيتا أو بيوتا ولكن توعدهم ní ìzẹ̀jẹ̀rọ̀hùn ànábì sọ́là sọ́là kò rí ilẹ̀ nínú hadith kankan pé ànábì fi ó dáná sún àwọn èèyàn kò rí ilẹ̀ nínú hadith kankan torí pé láàyò azibu bin nar illa rabbun nar kò tẹ́nì kankan tó lè fi ìyà iná tó lè fi jẹ èèyàn àfi kí o àfi olúwa ọba adẹ́dà tó dá iná ìyẹn ló fà á tó fi jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ àwọn àwọn ṣíà tó dójú ẹ̀ tí alì náà tó fi tí ara rẹ̀ gbọ́ ó dáná sun wọn àfáà dáná sun nígbàtá àfáà ni wà dáná sun lórí àbẹ́gbọ̀ ìgbẹ̀gbẹ̀ adábà nígbà rẹ̀gbùlẹ̀ sọ pé láyé adìmùdì náà ìlàrọ̀bùn ajẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ lọ́lọ́run àbẹ́gbẹ̀ níbi náà náà mi bá fún pé èso orí pé sọ àdìdì ọlọ́run ò ló dé ká ó ti dáná sun àwọn èèyàn lọ́pọ̀ ti dáná sun ọlọ́run nìkan di ojú àyàn náà wọ́n bá hàn lára rẹ̀ wọ́n bá sọ àdìdì ọlọ́run kò tó láti ìlàkánà àdá tàbí fi hákì tàbí fi tọ̀mà tó bá jẹ́ wípé ìdẹ́rùbá nílì a rí wípé ó rinlẹ̀ fún ẹni tó fi ìrun jẹ̀ mọ́lẹ̀ fàṣáìfà fi tàbí fi sọ́lá kí wá la fẹ́ sọ lórí ẹni tó wulẹ̀ gbé ìrun jù sílẹ̀ tí ò kí ìrun a wípé a sọ wípé hadith fala haraj nasallah salama wa tawfiq àwọn olùmọ̀ wọ́n fi ìmọ̀ hàn ara wọn nípa àlámọ̀rí ọ̀rọ̀ ìjọ́ràn yan irun jàmáà fún ọkùnrin àbí kìí ṣe ọ̀ràn yàn èyí tó dọ́gba tó sì lọ pẹ̀lú ẹ̀rí òun náà ni wípé irun jàmáà fún ọkùnrin ọ̀ràn yàn ni o ìrun jama'a fún ọkùnrin ọ̀ràn yẹn ni àwọn hadith tí ó sì sọ̀rọ̀ nípa rẹ̀ hadith tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ ni hadith tó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ ni. àfáà tún sọ̀rọ̀ ráńpẹ́ lórí ọ̀rọ̀ nífà àtọ̀rọ̀ mọ̀náfìkì sọ̀bẹ́sílú àti àwọn eh, ìṣèkọ̀kọ̀ ẹ̀lọ́gàwíyá ilé tí ó jẹyọ látara gbólóhùn almunafik wọ́n ní ṣùgbọ́n lákòótán huwa man yudhiru al-iman wa yukhfi al-kufr mọ̀náfìkì náà ni ẹni tó ń tàfihàn ìmánì ṣùgbọ́n nínú kọ̀rọ̀ ọkàn rẹ̀ kèfèrí pọ́nbélé òní onítọ̀hún kọ́lọ̀n ọba àlejò alákójọ kó má sì wá ní ìkan nínú àwọn nínú bayanu sababu fi adami tahriki albuyuti huwa ma warada fi alhadith alladhi akhrajahu ahmad fi musnad fi hadha alhadith min tariqi akhar fihi laula ma fi albuyut min an-nisa'i wa dhurriyya wọ́n ní ibi dana do padà dáná sun inú le tí ó fi dáná sun le àwọn tí wọ́n wá muslim muhammad rahimahullah ta'ala sallallahu alaihi wasallam sọ pé tí kì ti ní pé àwọn obìnrin wà nínú ilé rẹ̀ àbáwọn ọmọ kéékèèké hmm? tó ṣe wípé aslan irun jama kìí ṣe ọ̀rọ̀ yìí anabi ni òun ìbádáná sun lé ṣùgbọ́n ànábì ò padà dáná sun ilé yẹn ọ̀rọ̀ kó sì dáná sun ilé ní ọ̀sẹ̀ kí ni kò ṣẹlẹ̀ kò sì wáyé nínú àwọn bàtà sùhánù kó fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ilé ìtàrí kí ó fi fún ìdáàbò fanáṣọ nǹkan wa kọ́nà kó jẹ́ kí abá ní ọ̀dọ́ rẹ̀ rahmu salam rahim sọ́lá mọ̀ sínú ọ̀nà ìlú fọ́dún wọn láàrin ọ̀sán yìí